أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين السلام عليكم ورحمه الله وبركاته أدخل الله ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba tí ó dúró jù wá. a lórí ayé ẹlẹ́kẹ̀rin nínú súrọ́tù at-Talaq. يئسن من المحيض من نسائكم أعوذ بالله من الشيطان اللاتي يئسن من المحيط من نسائكم àwọn tí wọn àwọn akẹgbẹ́ òun ti fi háìbọ̀ ọ̀nà ẹni pé tí háìbọ̀ wà fún ọmọ nínú ìka ìsìn nínú àwọn obìnrin ní ẹni sábìkún tí a bá ń ṣe ìrètí báwo lẹ́sìn ṣe òǹkà ìjà ìsìn wọn sọ̀rọ̀ náà ti dáhùn pé fàìdásí ló ná sàdáàtà tó aṣọ. ìdá tí wọn ọjọ́ lẹ́ka ọjọ́ tẹ́síkà inú oṣù mẹ́ta inú oṣù tó ń gbà. wọ́n dá ní lẹ́mìí àfihàn bákan náà àwọn tí wọn ti ṣe wọn ti bẹ̀rẹ̀ sí ṣe ń dáwọ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ṣe háìbọ̀ àwọn náà oṣù mẹ́ta ni òǹkà àìsà rẹ̀. وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن àmọ́ àwọn tí wọ́n lóyún sínú àti kó ìgbà tí wọ́n ní kó bímọ nígbà tí wọ́n bá ti bímọ tán nígbà tí wọ́n parí mi. wọ́n lọ yẹ sẹ́kìlá gbogbo ẹnikẹ́ni tí wọ́n páyà ọlọ́run ọba yẹ́dà aláwọ̀ mi lámì yíyí sọ̀rọ̀ ọlọ́run ń fi ìdẹ̀kùn àti àìlera àìlera nínú àlámà ni ẹ̀. afa olómi yàtọ̀ ó ní ọ̀nìkáwó àlùkọ̀lọ́fà aláàtì ìtọ́pọ̀ àánúhùn nàdàmù ìhàyè. àwọn obìnrin tí ọkọ̀ wọn kọ̀ wá sílẹ̀ bí èso ti jẹ́ pé ẹ̀jẹ̀ oṣù kò wá fún wọn mọ́ lórí pé lèkébẹ̀rẹ̀ ìhìnà lèkébẹ̀rẹ̀ ìhìnà lórí pé ọdún orí wọn ti dàgbà lórí ìdí èyí ò ṣe ayọ̀ mọ́. ìṣàkàtún fàlàǹtàjìrì mọ́lẹ́kùnkùn àfihàn sẹ́ẹ̀bà ń ṣe èlédì wípé ẹ̀rọ kéwì ìdájọ́ lórí tiwọn fàìdádùn ó dàgbà láti àkókò tó ìjà ìgbọ̀n oṣù mẹ́ta ni. wọ́sọ̀bẹ̀rọ̀ aláàjì náà tàbí bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé táwọn òkè ẹ̀sìn ìbẹ̀rẹ̀ sí ṣe káyíbà tó bá tẹlẹ̀ pé wọ́n lọ kọ ọkọ̀ wọn kọ̀ lọ sílẹ̀ àwọn tí wọ́n nígbà ìjà ìgbọ̀n náà oṣù mẹ́ta lẹ́ máa kà. وعدتهن ثلاثة أشهر فهذا òun ẹni bẹ́ẹ̀ fi wọn náà oṣù mẹ́ta ni gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́. wàdàwádì ìṣàmùlù bí nà nìkà àwọn tó wá lóyún sínú nínú àwọn obìnrin ìdákùnrin náà àyàbọ̀ àná àmàwò ìdá tí wọn kò ní kí ó fi máa inú inú wọn. ومن يقف الله لا يتفرق ومن يخف الله gbogbo ẹnikẹ́ni tí ó bá pààyà ọlọ́run ọba nínú ní ọ̀yọ́nfọ̀dù àkàrà tó ti fi ìdájọ́ ọlọ́run ọba ṣiṣẹ́ lẹ́jà aláwọ̀ ní àmì ìlú sọ̀rọ̀ ọlọ́run yóò fi sọ́ńkì sínú àlámàrí rẹ̀ yóò fi dàtọ̀ sí títún ní àwọn àṣà nílé ayé àti ojú ọ̀gbìngbà àgbẹ̀yàmù àwọn òórì ìdẹ̀kùn àti àìní ìnira ìrí ìnira. Sọ́yà yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tí ó bá wa sọ̀rọ̀ lórí kíkọ́lẹ̀ súnà wípé náà. ipe etu tí wọ́n kọ́ rẹ̀ nípa ìmọ̀ra ọlọ́run fi ìsàlàyé nípa àsìkò tí ṣe é nínú àyà náà. bẹ́ẹ̀ sì ni àlàyé wáyé síwájú yìí ní tó sọ̀kalẹ̀ ìdá obìnrin tó ń ṣe nǹkan oṣù tàlátà tòkòrò ó ní ó ṣe nǹkan oṣù mẹ́ta nínú ilé ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́ lẹ́sùn. ó ní ọlọ́run ara wa létí láti explain fún wa nípa àwọn ọmọdé ẹlẹ́sìn ìlànà ìṣègùn táwọn òbí bẹ̀rẹ̀ sí kò bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà táwọn òkè ẹ̀rọ sábàwọn òṣèré ìgbàgbọ́ àbóbìnrin tó lóyún sínú. àwọn méjèèjì àkọ́kọ́ oṣù mẹ́ta láàkà àwọn ti gbẹ̀yìn lẹ́tọ́ lóyún sílé nígbà tó bá bímọ ní wọn ni. eléyìí ni ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀dá àwọn obìnrin tí ọkọ̀ wọn kọ̀ sílẹ̀ nínú fọlọ́ọ̀sì ni wọ̀ndáyé yẹ ìsìnàlẹ̀ yọ nílẹ̀ ìmọ̀kìlẹ̀. ẹ̀rọ àwọn obìnrin tí wọ́n ti dàgbà tí wọ́n fẹ́ oṣù náà nínú àwọn obìnrin yìí tẹ́ ẹ bá ń ṣe ìrètí báwọn ni á ṣe é ṣe àwọn lẹ́yìn ìgbà ìkọlẹ̀ nígbà tí ìkọlẹ̀ tẹ̀lẹ̀ wà ìdákùnrin náà sálà àtàkùn ọ̀ṣun. èyí tẹ àwọn oṣù mẹ́ta ni wàláhí lámìyà dìbò bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù. níbi àwọn àfa wọ́n ṣe àlàyé nípa obìnrin tí nǹkan oṣù wà fún mọ́ ìgbà wo ni ó tó lè ṣẹlẹ̀ lásìkò wo ni irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sóbìnrin wọ́n ní àlàyé èyí tí ó ti tí ọ̀rọ̀ kan kó lóun fi nǹkan sùn mọ́ ó nígbà tí obìnrin bá pé fifteen na tẹ́lẹ̀ ọmọ ọgọ́ta ọdún. àwọn míì wọ́n ní onígbà tí bá pé àádọ́ta lé márùn-ún ìgbà náà ni nǹkan sùn ni wọ́n fún mọ́. àwọn míì wọ́n fi òǹkà rẹ̀ lé gẹ́gẹ́ bí ọba ti wáyé ní ìdílé wọn gẹ́gẹ́ bí ẹ̀rídítìrì èyí pé wọ́n máa ń jogún báyìí àwọn míì nílé àwọn míì obìnrin lè ló tó ọdún báyìí síwájú tó tó di pé ẹ̀rìmọ̀ òní wọn kọ máa tó ọ ṣe ohun tí èèyàn máa jogún bá bí wọ́n bá ti ń ṣe lé wọn bẹ́ẹ̀ náà ni yóò máa tẹ̀lé tó náà. àwọn míì nínú àwọn àpá wọn ni ó máa yàtọ̀ pẹ̀lú ibi téèyàn bá ń gbé àwọn tó ń gbé ilẹ̀ tútù tó ti yẹ pé ilẹ̀ tó dáa ló ń gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tó dáa pẹ̀lú omi tó dáa wọ́n láwọn yẹn ìdá wọn kì í tètè rèé kọ̀ láti mọ̀ wà mọ́ àmì ẹ̀rọ wọn a máa fẹ́ síwájú kó tó di pé kò ní wà mọ́. ṣùgbọ́n àwọn tí wọ́n bá tí wọ́n bá ń lo tí wọ́n bá wà ní àyè rẹ pé kò sí gbádùn kankan olúkúlùkù òun ni wọ́n ń ṣiṣẹ́ ní wàhálà nínú oòrùn pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan omi tí wọ́n mú náà kì í tó dáa tó bẹ́ẹ̀ jẹ́ àwọn yẹn káyọ̀ máa tètè kọ́ ti tó wọn. so àwọn tí lọ́dọ̀ rẹ̀ ni pé ó máa yàtọ̀ ìyàtọ̀ bí téèyàn máa ń gbé ẹni tí máa ń gbé ilẹ̀ òtútù tí afẹ́fẹ́ dá tí gbogbo ẹ̀ dá káyọ̀ kì í tètè kọ́. àwọn tí wọn bá gbé ilẹ̀ òtútù ilẹ̀ omi tí ò sàgẹ́gùn tó dáa tí ò sómi tó dáa àwọn yẹn ni kẹ́yìn náà rántí ní pọ́ọ̀tù tó ń ọlọ́run ní wọ́n kò láti àfihàn ajaluhun náà àyẹ̀fọ́ àná àmàlà ẹ̀wọ̀n aráwọ̀ tí wọ́n bí tí wọ́n lóyún sínú nínú àwọn obìnrin tí ọkọ̀ wọn kọ̀ sílẹ̀ àsìkò ìjà tí wọn omi tó bímọ. kò sí yàtọ̀ pé wọ́n lóyún sínú omi ọkọ̀ wọn kọ̀ sílẹ̀ àbí wọ́n lóyún sínú ni ọkọ wọn kú nǹkan kan náà ní méjèèjì ríta àti wọn ò ní wọn bá bímọ tó obìnrin tọkọ rẹ kọ lẹ tó sì lóyún sínú ríta rẹ lòlù tó bímọ inú ẹ obìnrin tọkọ rẹ sáláìsì tó sì lóyún sínú ríta rẹ òun náà ní kó bímọ inú ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí wọ́n látọ̀dọ̀ ìmọ̀ mẹ́rin ti ṣáàfì àti àwọn ọ̀fà ńláńlá wípé àwọn méjèèjì ìdájọ́ wọn kan náà ni mo lè pé owó bímọ ní wọn. bákan náà àdéhùn wa nínú àbùdá wù àti bùkárí àti ìgbìmọ̀májà. wípé àlejò sọ̀rọ̀ bá wà ọ̀sán náà. ولماذا ما نزلت وولاة الأحمال أجلهن أن يضعن حملهن إلا بعد آية يتوفى عنها زوجها. Ife aya nu Súrọ́tù Tọ́láàkì, ó sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tí Ọlọ́run tó sọ aya àwọn tí ọkọ wọn tó kú láwọn ti bẹ̀rẹ̀ yẹn. lọ ẹni tí ọkọ rẹ̀ bá fún tó fi lòun sílò ìjà rẹ̀ ò lè kí obìnrin náà. آية تنظر بعض قولة والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا Olé eléyìí ni ìdájọ́ táwọn èèyàn máa ń gbélé obìnrin tí ọkọ rẹ̀ kú tó ti lóyún ìdájọ́ obìnrin tí ò lóyún tó wà ní ìmára ìdájọ́ rẹ̀ ló máa ń gbélé obìnrin tó lóyún sí lò wọ́n wà ní ọlọ́ọ̀ni àwọn tí ọkọ wọn bá kú tí wọ́n sì fòbìnrin sílẹ̀ wọ́n á kóra ró fún oṣù mẹ́rin àtọ̀jọ́ mẹ́wàá tó ẹni tí ọkọ rẹ̀ kú tó lóyún sínú ìdájọ́ ilé ìdájọ́ wọn mọ̀ gbélé lórí pé òun náà oṣù mẹ́rin ló ti àti ọjọ́ mẹ́wàá bẹ́ẹ̀ kọ́ wà sí pé ni ìdájọ́ tí wọ́n wọ́n ní tí wọ́n fi máa ẹnu wọn. torí pé tá a ní oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ó lè jẹ́ pé ìjà yẹn lè pé láì sí ìbímọ. àwọn àgbẹ̀ ọmọ náà jáde kúrò nínú ilé ọkọ rẹ̀ ilé ìlú tó ti pé hikma tó pọ̀ ó wà nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní tí wọ́n bímọ nínú ilé ìjà. bákan náà ẹ̀bà ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ ṣùgbẹ́yà bíi tẹ̀hárì ó wà lábẹ́ kọ́wùnà sáàdì ibùdó kọ́wùnà èyí pé ìyàwó sáàdì ibùdó kọ́wùnà. ó wà nínú àwọn tí wọ́n jagun bájẹ̀ ọkọ rẹ̀ wá fún ní hajjatul wada obìnrin náà sì lóyún olóyún sínú nípa wa ọkọ rẹ̀ kú kò pẹ́ bí ọjọ́ mélòó kan lọ́ba bí mọ́ fún tó ti mọ̀ nínú alukur'an lòun bá tẹ̀sẹ̀ ọba bẹ̀rẹ̀ sí múra lẹ́yìn ìgbà tó parí ìlú fàṣẹ ọba bẹ̀rẹ̀ sí múra gẹ́gẹ́ bí obìnrin tí wá ọkọ rẹ̀ àwọn tó wá jẹ́ ẹbí ọkọ ọ̀kan wa wọlé bá ń pè kí ló dé táyé lọ tó múra sí èdè kò fẹ́ òkú múra sí lọ́kọ ni wọ́n á níbẹ̀ wọ́n á ní rárá o ó ò lé ní ìṣòdì wà ọba pé oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ní ṣùgbọ́n yàrá lọ bá àlejò Muhammad sallallahu alaihi wa sallam. ló wà ní yàrá fún lọ́lá báyìí báyìí báyìí báyìí kan tẹ̀lẹ̀ sí mi ni àwọn ẹbí ọkọ mi wá ti pàtàkì fún mi pé mi ò láti àti lọ́kọ̀ àyàfi tí ń bá pé oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ní anábì pápá aláṣẹ pé kó lọ́kọ lẹ́yìn ìgbà tó bímọ tán ṣe eléyìí fi hàn pé ìdájọ́ obìnrin tí ọkọ rẹ̀ kú ó sì lówó sínú tó bá ti bímọ tán ó dà lẹ́yìn áwà kan àbí sáà kan àbí ọjọ́ kan lọ́ba bímọ ìdá kí ẹ ti parí o kò ní ìdá kankan tó bì lọ kó parí ìdá rẹ̀ ni yóò kó jáde ní ọkọ rẹ̀ tó bá parí nípa ẹsẹ̀ ó lè lọ kọ̀ọ̀kan sábúrú lẹ́yìn ọlọ́ni ọmọ yẹ́tẹ̀tìlá yẹ́dẹ̀ aláwọ̀ mi àmì yìí sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run fi ìdẹ̀kùn sínú ọ̀rọ̀ rẹ̀ ayé ọmọ yẹ́tẹ̀tìlá ha wọ́yà ààbò gbogbo ẹni tí ọba bẹ̀rù ọlọ́run tó sì fàyà rẹ̀ ọyọ àti ìfọ̀rọ̀ ibọ̀ òun wọ̀nyẹ sẹ́nìbù làwárí gbogbo tọ́lọ̀ ń palẹ̀ fún ní ọlọ́run yóò mú ìdẹ̀kùn wá sínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo ọgbà tó bá wà nínú àyè tó há ọlọ́run sí ní àyè fún tọ́kọ́ tí ó bá wà nínú wàhálà kan ọlọ́run ọba yóò sí náà fún gbogbo ibi tó gbogbo àyè tó lè wà ọlọ́run ọba yóò wá ìdẹ̀kùn wá sínú àlàámà yìí. so àyà yìí ó ṣe ìfihàn lórí ọ̀la ti ń bẹ fún ìpayà ọlọ́run gbogbo àlámọ̀rí ẹ̀dá ilé ayé àtijọ́ tó ń bẹ. torí pé oní máa kó ìran yọ ní gbogbo bólú gbogbo aburú tó bá bá oní máa kó ìran yọ ní gbogbo wàhálà tó bá dé báyọ̀ àbí ẹni tí ilẹ̀ fúnná ìpayà ọlọ́run máa kó ìran yọ sínú ẹ̀. ìbínú tọ́lọ̀ fi ọ̀rọ̀ fáyọ̀ ọlọ́run lẹ́lẹ́kẹta nínú àyà ìlera. wọ́n ní dáríkà amúrúgbọ́hí àgbẹ̀dà òun lè kù. eléyìí àṣẹ ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún yín nípa kíkọ obìnrin lẹ̀ àti fún láyè láti gbé nínú ilé rẹ̀ láti tẹ̀ é dà àwọn tí wọ́n fi ka òǹkà ìdá àti nǹkan gbogbo ọ̀gá àwọn eléyìí ni àṣẹ ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún yín kẹ páyà ọlọ́run ọba lórí ẹ̀ wọ́n mọ̀ iye ṣẹ́kì ńlá yóò fi àmì ìkọ̀ ìlà gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ọba ọlọ́run yóò pa àṣìṣe rẹ̀ rẹ́ wọ́n yóò fi lọ́wọ́ àjọyọ̀ yóò wá fún ní ládàá tó tóbi ju tó ti lọ torí pé innal hasanati yóò dé ibo lọ sí ẹgbẹ́ iṣẹ́ rẹ a máa pa iṣẹ́ ìdíjẹ́ tó ọlọ́run yóò fún ní ládàá tó pọ̀ tó tóbi ju èyí tó ṣe ní iṣẹ́ ìdí lọ. tó àyà yìí ìdájọ́ tó wà nínú ẹ̀ ni pé àkọ́kọ́ ó sọ̀rọ̀ nípa ẹ̀dà láti àkọ́kọ́ kò sọ̀rọ̀ nípa ẹ̀dà ní ìpín lọ́wọ́ tẹ̀sẹ̀ wá sọ nípa ìdá tí a ti kù tó fi ṣe ìdá náà. kí ni ìdá kẹ́lùmọ̀ ìdá yẹn òǹkà ni ìdí tá a ti pè ní òǹkà torí pé obìnrin tí ń ṣe ìdá lọ á máa ka ọjọ́ á máa ka ọ̀sẹ̀ á sì máa ka oṣù àbí ká máa ka àsìkò tí ń ṣe káìtọ̀ ìdí nù tá a ti pè ní ìdá òǹkà. wọ́n ṣe rí àlìsílám ìtumọ̀ ìdá oní àsìkò pàtó tí obìnrin yóò tó kò lé ọkọ rẹ̀ tí ò ní máa jáde torí pé láti fi jọ́sìn fún ọlọ́run ọba àti láti fi banújẹ́ lórí ohun tó kàn nípa pé ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ àbí ọkọ rẹ̀ kú lẹ́lẹ́kẹta ní ọ̀sọ́jọ́ bíi hikman náà ni pé kí a lè rí dájú pé kò lóyún sínú eléyìí ni ìdá ìdá àsìkò ni tí obìnrin tí ó fara balẹ̀ mú ní ọkọ ẹ̀ láti fi jọ́kùn kan náà sórí pé ìmú àti ọlọ́run ẹ ìjọ́kùn kan náà ni láti fi banújẹ́ yálà kíkọ́ lẹ́ni àbọ̀kọ rẹ̀ kú ní gbogbo ìtàn ìbànújẹ́ ni àbí láti rí àrídájú pé kò lóyún sínú. tó ìdá yìí ó máa ń wáyé ní orí kíkọ́lẹ̀ àbí kú ọkọ. دليل مشروعية رẹ̀ òní ọ̀rọ̀ ọlọ́dún ni wọn mọ̀lẹ́kọ́ tó yẹ kọ́ ọ̀pọ̀pọ̀ bí àǹkóṣe yìí ná sàlẹ́ àtàkùn obìnrin tá a kọ̀ sílẹ̀ wọ́n kóra ró wọ́n fara balẹ̀ nínú ilé ọkọ wọn fún ìmára mẹ́ta. bákan náà ọ̀rọ̀ náà tó ní wọ̀nyá ìyá ìsàmìnà nàṣẹ́ mí nìka ìkùn ìní sábìtún فعدتهن ثلاثة أشهر واللائي لم يحب وولاة أحمال أجلهن أن يضعن حملهن tó àyà yìí lórí ìtawà nínú ẹ̀ òun náà jẹ́ tẹ̀lé lórí ọ̀rọ̀ ìdá. bákan náà ọ̀rọ̀ ọlọ́dún ni wọ́n tẹ̀lé ìlẹ̀ ìtawà fún àmì ìsìn wọ́n yà dàrú nà àgùwájàn يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا إلينا غريب فروع عدة الوفاة وبريد أقوى الحكومة. إذا جاء إليك àbí orí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta hikma ti ń bẹ lórí wípé káṣe mọ̀ṣúrú ìjà àlẹ́ ìjà torí pé wọ́n fẹ́ dàbí pé islam nìkan ló ní ìgbàgbé eléyìí nítorí obìnrin ó dúkò lé yóò fẹ́ ìjà náà síwájú kó tó jáde nígbà tọkọ rẹ̀ kọ́ àbí tọkọ rẹ̀ sí. láti jẹ́ pé ọgbọ́n àtòyè kan wà lónìí kí ni ọgbọ́n àtòyè tó wà lónìí àwọn afáàní alákọ̀ọ́kọ́ mú ẹ̀rí ìsìnkú ọ̀yọ́ wákìlọ̀ mọ́ra nínú àlhàm torí pé ká lè rí àrídájú pé obìnrin kò sí owó kankan náà lẹ́yìn àyà sọ̀rọ̀ ìsìláàfù àǹsà kọ́mọ̀jẹ́ pé àkópọ̀ wọ́n wà níbi násábà ọmọ àwọn kan ní wọ́n ló àwọn míì lágbé lọ́ba dípò ní bàbá tó lọ́sàbà ọmọ ti ló ti dojú irú ẹ̀ báyìí ló tẹ̀lẹ̀ ìbínú tó lọ sí ọ̀rọ̀ ìjà. bákan náà ìjà àtòkù kọ́ للزوج المطلق هي أن يراجع نفسه إلى نجمه láti fún ọkọ nílé ààyè nígbà tó bá farabalẹ̀ tó ronú tó ronú tó ṣe nàdámà tó kábàámọ̀ lórí tó ṣe torí àti lè gba ìyàwó ẹ̀ padà. bákan náà síyára tó lè hakùn hàmù ìdàkálẹ̀ tó lè fọ́ ọ̀kọ́ àní àmì. wọ́n ní torí ká lè sọ ìwọ̀ oyún tó bá jẹ́ pé yíyà tí wọ́n yẹn wọ́n yà lórí pé obìnrin lóyún sínú ni ká sọ ìwọ̀ oyún yẹn. ìdílù tọ́lọ̀ ti ṣe ṣẹ̀ríà ìjà ìjà táwọn wí gbogbo oríṣi méjì ni ìjà tó wọ̀fá ìjà tó fìrọ̀ ó ní ìjà obìnrin kọ́kọ́ rẹ̀ kú ẹlẹ́ẹ̀kejì ìjà obìnrin tí ọkọ rẹ̀ kọ sílẹ̀ láti pínyà alákọ̀ọ́kọ́ tá sọ̀rọ̀ lórí ẹ̀mí ìdá obìnrin tọkọ ẹ̀ kú ìdá yìí ọ̀ràn ayẹ̀ ni fún obìnrin tọkọ ẹ̀ kú tó fi ilẹ̀ tí obìnrin bá sì kú àbí tí ọkọ bá kú tó fi obìnrin sílẹ̀ kò níyẹ̀ lórí àwọn nǹkan méjì ìmọ̀ àpẹjẹ pé olóyún bínú ẹlẹ́ẹ̀kejì tí mo kọjá pé kò gbóná sínú gbogbo ẹlẹ́sìn ọlọ́pàá ti sọ àlàyé báwo ni ìjà wọn ti máa jẹ́ tí obìnrin bá lóyún sínú ìdá tiẹ̀ yóò parí ní nígbà tó bá bímọ inú ẹ̀ kódà wà ló bá dàka kódà kọjá pé lẹ́yìn wákàtí kan ni níwọ̀n fásitì bá ha lẹ́yìn ìgbà tí ọkọ̀ rẹ̀ kú tán torí ọlọ́ni wàhùnátì àmàlí ajalahunna ayinabọ́ọ̀nà hamlahun. bákan náà torí àdìsí almiswa ibnu muhrima sífẹ́ ṣùgbẹ́yà àṣẹ́rí ìta sọ̀rọ̀ sọ̀lẹ̀ sáná ìfẹ́ yìí. نفقت أتي لفاتي بعد وفاة زوجها بليالي ليبة سكرت إطلاقا وهو الذي لك سوء ذلك عليه فجاءت إلى النبي صلى الله عليه وسلم لما وصل عليه الصلاة والسلام فاستأذنته أن تركه هو يودع ولا تدع الذي تكون لقى فأذن لها عليه الصلاة والسلام في أتتي وكني يودع فنكحت لغة لقى so eléyìí ó ti di tó bá jẹ́ pé obìnrin náà ò lóyún sínú ìdá rẹ̀ arba'atu ashhurin wa ashra ó ní oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá eléyìí ni ìdá obìnrin. وهذه تعتدل مطلقا سواء أدخل فيها الزوج أو لم يدخل بها wọ́n ní eléyìí obìnrin yóò ṣe ìdá pẹ̀lú èyí bó ti wùlẹ̀ orí bóyá ó fẹ́ kèké ẹ̀ tí ìwọlé tọ̀ àbó fẹ́ ó ti wọlé tọ̀ ọ́ láti ṣe oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá. wọ́n fẹ́ dà pé àwọn obìnrin ọ̀fẹ́ máa ṣe léèmá wọn ọ̀fẹ́ máa ṣe máa. àsìkò tó máa dúró dà ní ìsìn ọ̀fẹ́ lè lọ́ọ́ ṣe ju kọ̀fẹ́ máa tó sùnà lẹ́ẹ̀fì ní káwọn obìnrin wọn máa jáde kí wọ́n máa yìí káàkiri kódà nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kéwú tó ń ṣe wá ìdílé bá wa irú ẹ̀ wà dáadáa torí pé tí wọ́n ń ṣe àlejò pé àìmọ̀kan ni wọ́n mọ̀ kan kódà wọn máa méjì òǹdíbẹ́ náà òfin òfin ọlọ́run ọba wọn òfin ti fẹ́. so ìgbà obìnrin tọkọ rẹ̀ ní oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá yálà obìnrin náà ó ti gbókùn dé ìgbà wọn àbí ọkọ rẹ̀ tiẹ̀ ti wọlé tọ̀ síwájú tó tó kú àbí kò tiẹ̀ wá wọlé tọ̀ wọ́n tẹ̀sẹ̀ fẹ́ra wọn ni wọ́n láti ṣe ìgbà náà lórí ọlọ́lọ́run tó ní wọ̀lẹ́dí náà ìgbà ọ̀kọ́ náà gbogbo ẹnikẹ́ni inú oníṣẹ́ ọlọ́ba ṣètọ́dọ̀. ويذرون أزواجا توفي وبركاية يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا أو بريما وفر بالسين بيما من سمان أتدرما فإذا بلغن أجلهم أجلهم ثم واتوا تواسكني فلا جناح عليكم فيما فعلن في أنفسهن kò sí aburú kankan fún yín nínú tí wọ́n bá ṣe lẹ́yìn ìgbà náà tó bá yìnyín kó fi ara wọn ṣe wọ́n fẹ́ lọ́kọ̀ ní ìfowó lọ́kọ̀ wọn èyí tí ìṣe náà ti lọ́kọ̀ ní kò sí ẹ̀sẹ̀ kankan lórí mímá. ṣùgbọ́n kọjá pé dáadáa lẹ́sìn péyà wọn náà wù lọ sí àwọn ìlú lọ ọ̀bí gbogbo tẹ́ǹtì pátá lọ́nà ló fi ní ìró rẹ̀. ìdá ẹlẹ́ẹ̀kejì omi ìdá sí hàn ìgbà tí ọkùnrin tó kọ ọkọ rẹ̀ sílẹ̀ eléyìí ọ̀ràn ìyàlówó náà lórí obìnrin láti tí ọkọ rẹ̀ kọ sílẹ̀ láti dúró ṣe ìjà. ìmọ̀ kọ́jọ́ pé ìgbéyàwó ọ̀gán wọ́n ti wà bàjẹ́ ni lórí àwọn káyìdà kan tí ò pé àbí ọkọ gan fúnra ẹ̀ ló ti wà kọ ìyàwó àbí kúlù nìyàwó ṣe lẹ́yìn ìgbà tí ìbálòpọ̀ ti wáyé sọ àwọn eléyìí ó di dandan ló di ọ̀rọ̀ yẹn tó ṣe ìjà àlùfẹ́rọ̀ òun náà kò ní yẹ lẹ́yìn lẹ́yìn nǹkan méjì òní kó jẹ́ pé obìnrin yẹn hamilan olóyún sínú àbí kó jẹ́ pé obìnrin yẹn bẹ́ẹ̀rù hamil olóyún sínú àbí kó tiẹ̀ wá jẹ́ pé obìnrin yìí látàrọ̀ àyè ìṣèwárí àwọn ààyè kàtòlù ìṣèwárí wọ́n fẹ́ ti ṣe nǹkan oṣù yálà torí pé ọmọdé ni kò tí ì àti kọ́yẹ́ kó ti dàgbà kò sí má وإن كانت لا ترى الحيض راكو بنتي في حيضة بأن كانت صغيرة تلقي ومديني أو عارية عارية بجمع الحيض أبيكو تيجمع تلقي تدابا إجا تما yọ parí lẹ́yìn bàtí oṣù mẹ́ta tó bá parí torí ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ wọn láì yẹ ìsìnà nínú àlùmọ́hìn ní nìta ìfún ìnìyà tẹ́lẹ̀ tó ń fa ìjẹ́kùrú nàkàlà àtàkù aṣọ́rí wọn láì yẹ àlùmọ́hìn. so ìdájọ́ ti rọ̀ lọ́wọ́. kí wàá ní ìdájọ́ obìnrin tí a kọ̀ sílẹ̀ kọ́bílà tó kú lò ní ha síwájú ká tó wọlé tọ̀. síyàwó àbí tí ọkọ ọlọ́wà kọ ìyàwó ẹ̀ sílẹ̀ yálà àbá ìgbéyàwó náà jẹ orí nǹkan kan kọ́tẹ̀lẹ̀ àbí tí ò pé àbí ìgbà tá a gbéyàwó tán a padà wá rí pé ọkùnrin yẹn nǹkan kan dà láàmú kó lè kó aburú bá ìyàwó ìgbéyàwó yìí ó di dandan ọkọ òsì tí ìwọlé tọ̀ lè aba ìyàwó jẹ́ torí ìṣẹ̀lẹ̀. àwọn kan náà kó kọ́ńtà ìdòkú àti kọ́yẹ́gbẹ́ ọkọ̀ gan lọ́wọ́ ronú pẹ́kà òun ò lè bẹ́ bá ìyàwó òun pé èsì tí ìwọlé tọ̀ lọ́wọ́ ni mo fún ọ ní kíkọ́ ọlẹ́rìí ọ̀kan fálà ìjàkà àlẹ́ irú obìnrin báwọn kò sí ìjà lórí ẹ̀sìn ìdí ni pé ọ̀rọ̀ lọ́gbọ́n ní yáyọ ọ̀lẹ́bí na ámánú ìdáná káàkùnmù mìíràn fún màkànláàbù mú hunna mi kọ́bìlì àtàmásù hunna fàmáàlàkùn àlẹ́yìn na mi ìdájí yàtàdúnà ha. ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá fẹ́ obìnrin tí wọ́n jẹ́ múmìnì tẹ́ wá kọ̀ wọ́n sílẹ̀ síwájú tẹ́ tó wọlé tọ̀ wọ́n kò sí ìjà kankan tó ṣe lórí wọn ẹ ṣe nǹkan padà fún wa tí wọ́n rọ́pò sísọ lóde adélébọ̀ tẹ̀sán wọn dà wọ́n fẹ́ fi òun náà ẹ sì fi wọ́n sílẹ̀ pààrọ̀ àjẹmíìlà fífi ilẹ̀ tó da wọ́n lọ wá ọkọ̀ mi torí pé lẹ́yìn ìgbà yẹn nǹkan àbànújẹ́ ní ọ̀jẹ̀ yóò sì pẹ́ tó lè kó lè rí ọkọ̀ mi ìfẹ́ wọ́n mọ̀ kojú pé adélébọ̀ ni ọkọ̀ rẹ̀ ti ẹ̀fẹ́ kódà kì í wọlé sọ̀rọ̀ kó tó di pé ọkọ̀ ọ̀lẹ̀ tí owó èsì fẹ́ gbọ́ èdè ọ̀rọ̀ oríṣiríṣi wọn máa ta sílé wọn máa sílé di ọ̀rọ̀ lóríṣiríṣi èyí tí ọ̀tẹ̀ ẹ̀fẹ́ ẹ̀sẹ̀lẹ̀ tí ò tẹ́ ẹ̀fẹ́ dẹ́kun ná àbí tí ò sí dẹ́kun ìsìn gbogbo ẹ̀ ní wọ́n sọ. so ìdí inú tó sọ fọlọ́ fi ni pharmacy ohun òun nà ẹ fún wọn nígbà ẹ̀yìn ìtumọ̀ ni pé ẹ fún wọn lẹ́bùn bọ́sọ̀ bọ́ bá fẹ́ ṣe ẹ̀sọ́ tó tàdá ìtúkùmọ̀ fún máa mú lọ. mọ́tà tàdá ìfipamọ́ gbogbo àwọn aṣọ tó rọra kó fún ọ máa mú lọ. àbí ìkọ́tẹ̀ ìjọba jẹ́ pé ẹ̀bùn ní ìdí ọ̀wá láti láti ka yàtọ̀ tó gbogbo ìta àkálẹ̀ yìí. ẹ sì fi wọ́n ẹ̀kọ́ máa lọ ní jẹ́jẹ́ láì jẹ́ pé ẹ ara ni wọ́n. tọ́ lẹ́yìn náà kò sí yàtọ̀ láàrin obìnrin múmìnà àti obìnrin tó jẹ́ ìtàbíyà christian tí mùsùlùmí báyìí lè fẹ́ christian báyìí bákan náà ni wọ́n láti tẹ̀lé ìjà nípa ìdájọ́ àwọn olùmọ̀ wípé obìnrin tí ìṣe mùsùlùmí tó báyìí lè fẹ́ mùsùlùmí òun náà yóò ṣe ìjà àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni askinuhunna. bisimilayi rahman rahim askinuhunna min hamdu فلا تضار وإن كن حمل فأنفقوا عليهن حتى فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن واعتمروا بينكم بمعروف وإن تعاثرتم فسترجع له أخرى لينفق ينفق في سعة من سعته ومن قدر عليه فلينفقن فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد أسر يسرا náà ọlọ́run àṣìlú ìlúlẹ̀ ní káyìtì kàkáyìtì ẹbí wọn lẹ́nu ilé wọn wọ́n sóko ibi tí wọ́n gbé tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ tó kọ̀ wọ́n sílẹ̀ ní orí ìdìbò nínú àwọn ìtọ́jẹ́ ṣe ọ̀rọ̀ yín àti ìtẹ́lẹ̀ yín lójú àti nínú wàlá ti lọ gbóhùn lónìí àti ìtọ́jú fún àlejò ẹ má kó lè lọ wọn ẹ sì má kó lọ wọn lọ lórí ẹni jẹ́ kí wọ́n má ní ìfàyàbalẹ̀. Náà ẹ má kó lè wọn lọ wọn lè kó lè tí wọ́n bá jẹ̀ wá sí pé wọ́n ló ń dúró máa ń kẹ̀kọ́ àlẹ́ òjò ẹ máa fún wọn ní jíjẹ àti mímu pàápàá jùlọ torí òun fún wọn ní wọn lẹ̀ náà ni. so ọ̀ràn yẹn ló wà lórí ẹ̀ náà hàmà wọn títí wọn kò bí ma. pẹ̀lú ìgbà wọn nígbà tó bá tó bá ti ọ̀wá bẹ̀rẹ̀ pé wọ́n gbà ìbáwọ̀ ọmọ ní ọ̀nà lásìkò tó yẹ ká fún ọmọ lọ́nà àádúgbò ńlá lójú ọ̀hún ìlà ẹ̀fún ọrí ẹ̀kọ́ wọn lórí pé wọ́n bá ń fọ́ ọmọ ẹ̀fún ọlẹ́kọ̀ọ́ wọn. wà sẹ́ni orúkọ ìlà tó ń lè wà ó. gbogbo àwọn sẹ́nà ṣe sẹ́nà aláṣẹ àti àwọn sẹ́nà béèrè lọ́sọ̀tẹ́kọ́jẹ́ ohun tó dáa lójú òde ká ìjà. òun tí ó mú àlàáfíà wá láàrin ẹ̀yìn méjèèjì òun ẹ̀dùn ọjẹ́ wọ̀nyíkà àṣà wọ̀nyíkà àṣàkùn fásitì ọmọ pọ̀ ẹ̀wọ́n ìlòmíì tí wọ́n bá yẹ fún ọmọ lọ́yìn fẹ́ẹ̀tàn owó. èyí ń pè kòkò káàdé ní káàdé ẹni tọ́lọ̀ ń ṣe ọ̀rọ̀ fún wọ́n ná nínú ọ̀rọ̀ tọ́lọ̀ mọ́ bá ṣe fún láti fi tọ́jú ọmọ tí wọ́n fi fún àtìyàwó tó di lọ fún nígbà tó bá ń tọ́ ọmọ lọ́wọ́. ọmọ kó lè rọ àlẹ́ rẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹni tí ọlọ́wọ́ bá tó bá ti àrùn títí òkú pẹ̀lú ìdíkà àtàwọn ọmọ òun náà sọ́tẹ́ nínú ìwọ̀nba tọ́lọ̀ ọ̀gá tó kù láàrin ẹni kò bá òun lọ́fẹ́ ìlà òun àhà ìlà máa àjà àhà ọlọ́ọ̀gá òní pa ẹnìkan nípa lórí tí ẹ̀mí rẹ̀ ò lè gbé àyàfi tí ọlọ́ọ̀gá bá tó kù nínú tọ́lọ̀ ọ̀gá tó kù náà òun ni yóò sì kàǹkà láti ṣe kàtà lẹ́yìn tí a lè gbọ́ wò bá dà ó pé yìí sọ̀rọ̀ lẹ́yìn kàtà lẹ́yìn pa lẹ́yìn ìnira ọlọ́mọba yóò ṣe ìjọ tó. Ara yìí, àbá onímìlẹ́sà orí àṣírò àlùkọ̀lá fásitì nìta ìkọlù àwọn obìnrin tí a kọ̀ sílẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ní orúkọ tó gbé nínú àwọn obìnrin yìí ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n máa gbé ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ tó àjọpọ̀ tó kọ̀ wálẹ̀. في أثناء عدته النارية وزمان في عدة لغة مثل إطلاق على قدر في عدته الذي حينما تنزل فيه ما فيه آيتي tẹ ní ndị tí onílẹ̀-èdè ti wá lẹ̀. ìwọ̀n ìwọ̀n níjẹ́ tí ọlọ́ ti ọ̀rọ̀ fún tó kọ́lé tó ti gbà وثروته صاروا ينحرف مكانهم لذلك السيف والدم والجمال والوجه على قدر العبد جهدي ونظرة وينبه ما نهي صار ما العلم أو ما كان يبنى منه حيث nígbà bá tó ń jẹ lórí ẹgbẹ́ ẹgbẹ́ káwọn náà máa jẹ pàápàá jùlọ àwọn náà kó abúgbó gbogbo àwọn oúnjẹ tó dáa tẹ̀lé lórí ọ̀gbọ̀n táwọn ọmọ ẹ̀sìn lórí ní oṣù Muhammad àtọ́ta tó jẹ́ tó ti di Islam bẹ́ẹ̀ wọ́n dáa tẹ́ àkóhùn ìlú ìlọ́kọ̀ọ̀rọ̀ ẹ má ti nǹkan kan tí wọ́n jẹ́ aburú sí wọn tó pa wọn lára ẹ̀mọ́ pa wọn lára ìlú wọn yẹ kó àlejò náà ti mọ́ta tó ń tẹ́lẹ̀ fún ìlọ́wọ́ ibi tí wọ́n gbé ibi tí àwọn náà fi hàn ah, ẹ̀rọ ó ti sílé o ilé ọ̀gbìn ọba tí ọba tí ọba sọ̀rọ̀ ní lọ sí ìyàwó òbí mi ọ̀rọ̀ ẹ̀lọ́kùnrin lè lọ. nǹkan rẹ̀ nìkan òkú nìkan lọ́kọ́ tó bàbá rẹ̀ kàn mí. tí obìnrin jẹ́ ọ̀rẹ́ bá jẹ́ òkùnrin tó lóyún máa ń fẹ́kù àríyìn náà fi ìjà fi ní àṣà ìyàbá rẹ̀ kàn lọ́wọ́. ẹ̀ná inú dúkìá inú ìlú wọn nígbà tí wọ́n ń ṣe ìjà nígbà tó ṣe pé ìdá àti wọn ò ní parí àìsàn sọ́nà bí mọ̀tán pẹ̀lú àwọn àdàlákùn ọ̀wùdádàrún mìíràn ní ìkùn bí ìkùsọ̀rọ̀ nígbà tó bá wá bí mọ̀tán tó fi tó fún ọmọ lọ́yọ̀ sọ́nà gbà pé àwọn òkú ọmọ yẹn lọ́yọ̀ ló ń kóra wọn pẹ̀lú pé ó ní ìkàkàdé ìmọ̀tán fáwọn ọ̀hún fún òun náà fún ọ̀hún náà níbi ẹ bá ti àkáwọ̀ ìgbẹ́ fún wọn ẹ̀síkà àkáwọ̀ ìlà ẹ̀fún wọn níbi ẹ bá fẹ́ fún wọn. ìyá àwọn ọmọ àbùkùn bá wọ́ ìmọ̀ àrọ̀fá nígbà máa kàdé wà fún ìjọba. so ọ̀pọ̀ ẹnì tí ó kejì ní gbogbo tí wọ́n máa wá lẹ́kọ̀ọ́ ló jẹ́ ìfúnkọ́ ni. ìṣe àwọn èèyàn bá bọ́ sí àbà orílẹ̀-èdè wa ti fi wá lè àbí kó owó tó ń pọ̀. Bẹ́ẹ̀ ló ń lójú rẹ̀ pé ọkọ̀ ò rí ẹlò yóò tó kọ̀ọ̀rọ̀ Yóò máa bu owó tó pọ̀ sí òye lè ọkọ̀ òye lè kan. Ọmọ ẹni ọmọ tá ń kọ̀ọ̀rọ̀ rẹ̀ yìí, ọmọ ti ẹ̀ lẹ́ẹ̀. وإن لم تنفقوا على لقائكم فوجد رجل إنه lórí pé ọmọ yẹn ní lọ́yà àbí ọ̀rọ̀ yóò gbọ́ba lórí rẹ̀ pàtàkì ti ròyìn àbí mo rí àbò ìfọkọ̀rọ̀ ẹgbẹ́ obìnrin obìnrin ní ìkọlù fún ọkùnrin ní ọ̀yà tẹ́lá ọgbọ̀n ìkọ̀nà pàtàkì yàtọ̀ sí obìnrin ìyá rẹ̀ ẹ̀kọ́ obìnrin ní lókùnrin ọmọ yẹn ní ọ̀yà. Alẹ́ ìlẹ́ka sí ọlọ́run ọba tó kàlàyé fún wa nípa ìjà ju ọmọdé bí èsì bẹ̀rẹ̀ haibọ̀ àti ju àgbàlagbà tí haibọ̀ wà fún mọ́ àbí obìnrin tó lówó sínú. ọlọ́run wa sọ wa sọ́nà lórí tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ fún ẹni tí ń ṣe ìjà lọ́wọ́ rẹ̀ nípa jíjẹ àti lílo àti àyè tí ó ọlọ́run àwọn ọkùnrin láti pé kí wọ́n ṣe dáadáa kí wọ́n ṣe tó péye tó dáa fún àwọn obìnrin fọ́mọ̀ rẹ̀ tó ń ṣe nígbà lọ́wọ́. ó sì pọ̀ fún wọn ó wà burú tí wọn lè pé àyè ó àbí tí ó pa wọn lára ọlọ́run ní àbí ìmọ̀ òun náà lè ṣàìkú kàkà tó nínú ìdìbò àti orílẹ̀-èdè ọ̀rọ̀ ní ìlú oúnjẹ lẹ́lẹ̀. Nínú ìlú ọlọ́mọ bá ti fún ní ìlú rẹ̀. Gbogbo ọ̀rẹ́ kí ilé ní olórí náà dáa tó. Ẹni wọ́n ṣe ń bá wọn lórí ọ̀rọ̀. Ẹni wọ́n ti ṣe ìgbé ayé wọn. Oríṣi ìlú máa bẹ̀rẹ̀ lóde. Ọkùnrin wọ́n bá kọ ìyàwó ìbílẹ̀. Wọ́n bá wá gbọ́ Islam ní oṣù Islam lórí. Olùkọ́sẹ̀ bá Islam dà. Wọ́n wà máa bá Islam dà lára obìnrin náà. Obìnrin náà bàbá dà. Yọ àkúrẹ́ ọkùnrin náà. Àwọn oríṣiríṣi wọn máa ṣe lébi pé obìnrin ò lè ní ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run ní ọ̀nà tó jẹ́ Nínú bọ́lá òṣèlú, àríkì ti fún yín ẹ̀yìn náà ẹ̀sìn ìpò ọ̀gbọ́n wọn kó parí ìjà rẹ̀ torí ìjà tó lè ọlọ́run máa ń parọ́ lábẹ́rẹ̀ lórí ìjọ́sìn fọlọ́ọ̀nù ẹ̀kọ́ bọ̀rọ̀ wọn lọ́wọ́ lórí ìjọ́sìn fọlọ́ọ̀nù. ولا تضاروهن في تبين عليهم تنزق عليهم كما في قاولة كما في سوق قاولة على الجبريل إن أسلم نوري وقال لها تسلكوا wàlùkúkọ̀ wọn ti hàn mí wọ́n kàbẹ̀ wá jáde wọn ló ń kúló nínú rẹ̀ ń jà kọ̀bílẹ̀ wà á ń sèkú àlẹ́ ìlú lọ. Ẹ̀fún ní ìjẹ àti ìlú àti àwọn bùkátà wọn àtàwọn ọ̀nà àmà òní títí wọ́n kò parí títí wọ́n kò fi ọmọ nípa ẹnu wọn. Nígbà tó ń pẹ́ onífẹ́ni tó ní ẹ lè síta tó kárí ju pé wọn ká sí ìmọ̀ lọ. mo sí àwa padà lọ sí pé àlàyé lórí obìnrin ká àkọsílẹ̀ pẹ̀lú obìnrin lẹ́yìn ìgbà tó ọba ti mọ̀ tán. lórí pé kóbìnrin ká bú mọ̀ tán ní tí wọ́n kàn ní délé òun náà ọmọ ọmọ òun láyà rẹ̀. nígbà tá a fi fún obìnrin sílẹ̀ tó ti fi hàn lójú òkú lọ o lè kó ẹrù ẹ̀ kọ́ lọ sí ilé wọn torí tó ti parí ìgbà tí wọ́n wà pé ọkọ̀ òkú lò sílẹ̀ lójú òkú àti báwo ní ilé mọ́tà àwọn nílé ìgbòho ẹ̀yìn tó ọmọ ó wà pẹ̀lú ìyá tí ọmọ pẹ̀lú ìyá rẹ̀ tí lọ lórí àwọn òbí ẹ̀ jíjẹ àti mímu kọ́ tó bá sọ ilé ọmọ òsì ìmọ̀ ọmọ òsì ìmọ̀ ọdẹ ìjọba ọmọ tí mo láyé àyà ń kọ́ tí ìgbà mọ̀ ní ìlú oúnjẹ láti kò ká ìwọ̀ ọmọ mi. Òyìnbí ló kọ́mọ̀ ní ti sọ́nà ìjọba pé ẹ̀yìn àgbọ̀ àdàdà tó bàá ti òun nà òun òun. Lọ́kà ti àwọn àkà ìpè àwọn òbí ọmọ lọ. Wọ́n ti sọ̀rọ̀ ọmọ láti máa kó lọ́nà. Ìṣe iṣẹ́ kékeré lọ́gbẹ́ pẹ̀lú ẹ̀ka yóò jẹ́ lọ́pọ̀ kó dáadáa táwọn náà ṣe. Bí ìfẹ́ ní ẹ̀sùn tó láàyè ara yín, ẹ̀kọ́ bò wọ́n. Ọlọ́run wàhálà ìmọ̀lú ìlàwó, èyí òun náà, wà kí ìfọwọ́n òun náà bí màá. Orí ẹni tá a bímọ tó, orí ẹni arúgbó ìyàwó bímọ àti agbọ̀nmú rẹ̀ orí ọkọ tí àwọn ìyá bàbá ta ti lọ fún ìlú wa ó sì gbọdọ̀ lọ sí ìrẹ̀lú dáadáa èyí tó lọ sí inú ṣe ọlọ́run tó ṣe lọ́nà ẹ̀yọ̀ lé lórí ìwádìí oúnjẹ nìkan orí pé ọlọ́run kàdá ó gbóúnjẹ nìkan kan obìnrin tí ń tọ́jú ọmọ lórí mú kádà sí ìyá tó wú ọ̀rẹ́ gbogbo ẹ̀rẹ́ ẹ̀lẹ́sẹ̀ so ọlọ́mọba ń ṣe àlàyé àsìkò tí ó ṣe àlọ́ ọ̀rọ̀ ètò ọmọlẹ́yọ̀ iwájú ní sọ́rọ́tò bàkàrà ọlọ́ni olùwádìí káàkó يعطين أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة أو غير سوى بما أو أن يطلب لنا لأسلوب àbí ọdún méjì káàkó fún ẹni tó bá fẹ́ pé àsìkò ọ̀rọ̀ bọ̀. Ọlọ́run yìí ló ń àwọn ọ̀dà ẹ̀yìn tí ó máa ń sọ̀rọ̀ bọ̀. Ilé ìjìnlẹ̀ pé ó ti rọ̀ pé ọdún méjì kò bá burú lẹ̀. Tọ́ba ti pé ọdún méjì lọ ló dáa jù. Ó ní ìgbé dáa jù. Tọ́ba wá tẹ̀lé pé agbáyọ̀ lọ́wọ́ lẹ́yìn ẹnu ọmọ síwájú sí ọdún méjì tó pé ìlú náà kò tó tẹ̀lé. Bàbá sì sọ pé àbùkù òun náà ìbò ta ìṣòro ta fẹ́jù kì í ṣe pé ọ̀rọ̀ yẹn ni. Àwọn ni wà á lè ní fẹ́jọ́ fún ìlú Gbogbo dábàá lọ sọ láàrin ara yín gẹ́gẹ́ bí ìmọ̀ràn. Ẹ̀jẹ̀ kọjọ́ pé ìbò ta ni tí ó dá àwọn ọkùnrin èyí agbọ̀kẹ́ agbọ̀kẹ́ ní àti agbọ̀kẹ́ jù nípa ọmọ tí wọ́n bí síwájú ẹ̀kọ́ kọ̀ wọlé. ولا تضار والدة بولدها ولا مولود له بولده ẹ̀rọ pa ìyá lára lórí ọmọ rẹ̀ ẹni ọkọ̀ ọmọ náà lára lórí rẹ̀ gbogbo wọn yẹ pé ẹ̀kọ́ yìí fún

ẹni máa sọ̀rọ̀ káàkiri obìnrin kú ni ọgbọ́n lọ kalẹ̀ ọ̀nà ìfà bí wọ́n ọba wù ó ti ojú ọba wù ọkọ orí ọkọ ọlọ́wọ́ àbúrò ẹni tó kù ọmọ rẹ̀ ní ọ̀nà. eléyìí náà sì ní ọba ìyá kú lọ́wọ́ òní ní kékeré yẹn nígbà tí

ìyẹn ò sí bẹ́ẹ̀ lọ. Tí wọ́n máa ní owó obìnrin ní alẹ́ ìta ló ń gbé ògbà tí ọkọ ló wọ́n sọ̀rọ̀. Ọlọ́run ní wàyí kà á fọ́pọ̀. Ọlọ́run tí ó wọ obìnrin ní ọlọ́run kọ̀ fọ́pọ̀ ní pé ọ̀nà ní ìfẹ́ ní ìgbà láti fi tọ́jú ọmọ yín olùfẹ́ wá obìnrin ní tí ó pọ̀ ọmọ yín ní ọ̀nà. Thank you. nígbà tí a sọ̀rọ̀ ìgbà ó ní àwọn nǹkan tọrọ gbàmọ́ tá a bá sọ̀rọ̀ ọba rẹ̀. alákọ̀ọ́kọ́ ìgbà ikọ̀ obìnrin wọ́n obìnrin ti ń tẹ moringo ni mesi para lo que compré por sobre que compré la rotería y un día o por el gran la oveja era que había una palabra para final lo que sí compré por sobre moringa para nada lo que sí a infelidad a la una o igual en mesa Durante el mo lè ta padà ní àwọn tọ́jú ọ̀rọ̀ ẹ̀yọ̀ ló ní àwọn ẹni méjèèjì alákọ̀ọ́ òfin ìṣúná ọ̀rọ̀ ẹ̀yọ̀ tó kéré tí ó dùn wọ́n máa bí pẹ̀lú ọkọ̀ èyí tí wọ́n máa bí wọ́n mọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀ olùkọ́ni ó fi sí ó gbọ́dọ̀ gbé máa sọ́wọ́ tààrí pẹ̀lú ọkọ̀ nígbà adájọ́ kò lè lábàá máa ní olú àṣìṣe èyí tí ọ̀gá tó ti ti sọ lórí pẹ̀lú ìṣẹ̀yà lọ́dọ̀ náà lé ìlú papọ̀. وجود نفقة لها في مؤنة وكسوة وغيرها ọ̀ràn ìrìn jíjẹ àti mímu àti níná àti àtọ̀wọ́ nígbà tó ṣe ìrẹ́rọ́. ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yẹn ní obìnrin tí a kọ̀ ọ́lẹ̀ wò náà ọ̀rọ̀ yẹn kó náà kó gbélé kọ́mọ̀nà ìlú náà lọ fún obìnrin ní kájú kájú náà yẹn lọ́wọ́. Tí o jẹ́ jáde rẹ̀ kọjá lọ fún yín. Ọ̀fẹ́ lọ sí ẹni káàdì ẹni káàdì máa ọ̀fẹ́ ẹlẹ́yìn tó ṣe fi obìnrin tó ṣe nígbà lọ́wọ́. Ẹnì kan bí máa ẹnì kan ti bá وتجد الوعي وهي أو أن يكون تأمين بذات الفحشاء ولكن الله من أسلموهن من حيث أكلتم في نفوسكم أسلموهن بكيد بنظام الحكم ولا تدركوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة تغلبن. فقد يقول لي

àdéhùn fífẹ́ àrámù lórí pé nígbà yẹn ọlọ́run fún ara rẹ̀ ló fi mọ́lé nígbà tó gbogbo lórí wọ́n yóò fi fọ́pọ̀ ìfẹ́hùn dáa tó ó wà ní ipò ìyàwó rẹ̀ lè fi ìfẹ́ lórí pé ọlọ́run wọ́n mọ̀ ó yàtọ̀ ó ná àhápò ìrọ́sì yìí náà ọkọ wọn òun lẹ́lọ́kàn sí tí wọ́n ta padà tí wọ́n bá bẹ̀rẹ̀wò ọlọ́run nínú orí ọkọ wọn ọlọ́run ọkọ wọn ló lẹ́gbà àti dá wọn padà tí wọ́n tún ọkọ jẹ́ orúkọ àtẹ́kùn fún ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lẹ́tọ́ ìyàwó ọlọ́run nínú orí ọkọ wọn ló lẹ́gbà àti dá wọn padà. إن أردنا إن أردنا إصلاحا من فجوة ما فيه في أنفسهم tó àwọn tẹ́lẹ̀ mú mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ mú ọ̀rọ̀ ìyàwó jẹ́ tí ọkùnrin àti tí alákọ̀ọ́kọ́ tó ráyé lóbìnrin tó lóyún sí lórí orí àwọn ìṣẹ́ra tó wọ pàmò náà lọ́wọ́ àkọ́kọ́ òjò òkú náà àyàtọ̀ yìí ọ̀rọ̀ ilẹ̀ yìí tó ọkọ̀ tó fi ẹgbẹ́ rẹ̀ tí ó yẹ ẹlẹ́kẹ̀ẹ́bì àlùmọ́pàpà omi jíjẹ nínú àti àkọ̀wíwọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta mọ̀lá lọ́wọ́ tó bẹ́ẹ̀ الذي تحتد فيه لديك كاي أريد لا تجلل لا تستمر ثم توقع كاسه وعدم الخروج منه إلا بحاجة قلت يقول أريد فكانت بحاجة بحاجة تلك بحاجة ثم عددا شروطك في جانب èyí ọlọ́run ní wàrà tó ti dúró lọ́nà lẹ́kùn òṣèlú wàrà ẹ̀kọ́. bákan náà títí àyè ọdún bùkátà àyíkú wa láti ọ̀gọ́ gbàgbé. láti ọ̀dọ̀ gbàgbé ọmọ àpẹ̀lá omi lóbi ọ̀pọ̀ ọ̀nà àdéhùn àpàdánù. lórí wọn kọ àbúrò àdìpínlẹ̀ fáwọn ọ̀rẹ́ àdìpínlẹ̀ lọ́kùnrin àwọn ó sì fẹ́ lọ gbogbo láti lọ ká èyí lẹ́bí lò rẹ̀ ọ̀dọ̀ ká máa rọ́jòrò ẹ̀ka kọ̀ọ̀dà yàrá kọ̀ọ̀dà tó bá jáde lọ ilé kọ̀ọ̀dà jáde فعاد النبي صلى الله عليه وسلم فقال لما بعد صلى الله عليه وسلم وقال يقول فلما قبل خروجي أراد أن تحفظ دمي وتبدي نفسه وكان يجد في دخوله فإنك على أن تصدقي أو تفعلي معروفا وإذن وبعد وإذن غلط بهم وإذن ìfẹ́ẹ̀rẹ́yìn rẹ̀. Wọ́n bá wájọ́ pé obìnrin tí kò lóyún ni so tó fi ẹ̀ tó fi rẹlẹ̀ pé so ìdájọ́ ti náà ìdájọ́ obìnrin tí ó lóyún sí lò nípa pé ọ̀rẹ́ yẹn ní kọ́kọ́ rẹ̀ ó fi ìdí àti mú mi kú ọ̀rẹ́ kejì ọ̀rẹ́ yẹn ní kú náà mo ọmọ màá jáde yìí. عليه خاطر في القرآن يبعثهم ويقول من قبل ذلك هو الذي كان في حكم شديدة عينته رمبا وما يلقي أو الأم والولد وقلام أبي قد يلقى أو أبي وقال wọ́n bá wọn lẹ́sẹ̀ pé wọn ò fún lóúnjẹ wọ́n kó wá bá àdàbí pàǹpàǹdà ọlọ́run ni láàárín ọkọ̀ pàtàkì kí ńlá ń tàbí ní àmìlà kò sí yíyá inú inú ni olórí pọ̀ àti kọjọ́ pé òní òní dúró èyí ni obìnrin tí ọkọ rẹ̀ kọ́ ní kíkọ́ lẹ̀ pátápátá tí ò lè dá padà náà. So, bíbí àti mímú ibi ẹ̀rọ yẹ̀ lórí ọkọ̀ àti kọ́ba lórí lórí tí ọ̀pá wa lórí títí àtúnyẹ̀wò òbí ọ̀rọ̀ ẹ̀rọ lórí ọkọ̀ ọgbà náà. ẹlẹ́ẹ̀kejì mo ní obìnrin tí ọkọ rẹ̀ kú. òun náà ọ̀rọ̀ rẹ̀ ló kó mo ṣe é gbà nínú ilé rẹ̀ tí ọkọ rẹ̀ wà ibi tó wà lọ́sọ̀rọ̀ rẹ̀ kú. ويرى أنك أكله وسيكون في بيته حتى يبلغ الكتاب أجله ذوق سلوية سياسة صنع قريب ذوق قريب so ìrìnsà wọn parí wọn bá tẹlẹ pé ọlọ sí ẹ ọmọ wa ọmọ nígbà tí ìdí ènìyàn lọkọ rẹ fún ibi tó wà ní mo fi kọ́ ìròyìn ọkọ̀ òun fún wọn láti wà ńbẹ̀. Ebi tí wọ́n ní mo sọ láti jáde kúrò láti lè ní ọ̀nà tó tó bí àti kọ́ padà sí ilé rẹ̀ wọn láti wà ní ibi tó wà tọkọ rẹ̀ ti kú. Ọdún ọ̀pá fáànù ọ̀gbà ilé ìlú ọ̀gbà wọn ni wọ́n padà sí ilé rẹ̀ tó dà sí lọ́nà ọ̀gbà ọ̀hánà. bákan náà òun náà padà ó fara mọ́lé níbi tí ó ti ń ṣe ẹja láti ó máa jáde ihe pé bùkátà tó lágbára lójú àwọn ìlú olóbi ìjáde. Títí ẹ̀sìn tó wá lé fún pé yóò ti wà léra yóò gbogbo fún àsìkò ìgbà rẹ̀ oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá. Òun ń ṣe ìgbà òkú ọkọ ẹ̀ ni tí obìnrin máa kọ̀kọ́ bẹ́ẹ̀ sì ni obìnrin máa jáde. Bákan náà, ní ìtàlá àgbàpapọ̀, kò sí jíjọ ní ọdún, ní ìtìlá ìgbà òjìlá pẹ̀lú mọ́ọ̀lù torí pé ojú wọn kà wọ́pọ̀ nípa pé ọkọ̀ láyà ojú kan ojú tó kò ju ojú ìjẹ lọ. so ojú náà kàdí sí ibi wọ̀pọ̀ so ibi ọ̀rọ̀ ibi tó ọ̀rọ̀ yẹn oníbi àtúnyẹ mi. ẹ̀bí kárí ló tẹ̀lẹ̀ lónìí pé lẹ́yìn ìgbà tí ọkọ̀ wá kú obìnrin wọn lé ọkọ rẹ̀ nínú àwọn oníṣẹ́ ọkọ̀ náà ni wọ́n ti máa ná wọ́n máa tuntun lóúnjẹ àyíká àwọn ẹbí àwọn ni wọ́n lọ tẹ̀lé obìnrin tí ọkọ rẹ̀ kú kò ní fi àìsí mu lórí ọkọ náà àwọn tí ọkọ bá fi lé wọn láti jẹ ojú ni lẹ́yìn ìgbà tó bá ti lọ tí ó ń fi ìdàgbà nígbà àkọ́kọ́ obìnrin kan ló lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ nínú owó ọkọ ṣùgbọ́n lẹ́yìn èyí ẹnìkan ò ní àti àtọwọ́sọ kọ́kọ́ nínú ọkọ̀ sílẹ̀ lọ́yọ́ pé lẹ́yìn ìgbà tó bá tó owó ká mọ̀ ó ti lẹ́yìn ọ̀sẹ̀ náà káàbẹ̀ òní ìgbà ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹwàá yìí èyí tí wọ́n ní mo ó ní àrọ̀bọ̀. يكون ما بين ويملئ الرضاء الإمام مالك حبيب أو مذهب من المالكية ولي وقع الولد على الزوجة ما دامت الزوجية إلا بشرف الزوجة وموضعها وعلى الأب رضاعة يومين بيت المال مثل nípò ọmọ lọ́yọ̀ ilẹ̀ lórí ìyá tó bí ọmọ lókè ìpàkọ́bájọ́ pé àpẹẹrẹ àti láàrin àtàyà tó kọra wọn kò sí aburú bí obìnrin ó fún ọmọ rẹ̀ tó bá wá jẹ́ pé ni sọ ọkọ̀ lórí láti wọ́n fọ ọ̀bẹ lọ́wọ́ yálà ọ̀sánmúgbìyà lójú ọmọ àti kọ́mọ́ ọmọbìnrin ní ìlọ́sọ̀ owó tí wọ́n mọ̀ fún ọmọ rẹ̀ lọ́wọ́ ó fi ẹ̀fẹ́ gé ní àsìkò tí oúnjẹ àti oúnjẹ tuntun àwọn tó fún ọmọ ọmọ á fi ọmọ yẹn wọ́n nípa pé tí ìyá ìpín ọmọ lórí àtúntò lè fún àwọn afá wọn ti ìlànà ìbò àwọn kan tó ní ọ̀nà ẹ̀yà lórí ìyá lórí àwọn kan wọ́n ti ní ọ̀nà ẹ̀yà lórí ìyá àwọn kan ní èyí ọ̀nà ẹ̀yà lórí ẹ̀ gbogbo bí ó ti lè ṣe ìlànà ẹ̀rù fún ọ̀rọ̀ ọlọ́ọ̀tún tó wà ó ní kàbí àwùkọ́ àlàdákùn fàákùn òun náà òjò ọ̀hún wọn fún wa lọ́tọ̀ wọn. Mùsùlùmí wọn ni iṣẹ́ tí ìlú ti fẹ́ polówó gẹ́gẹ́ bí àtúnyẹ̀ níṣẹ́ tí ó ṣe. Wọ́n ti kọ́kọ́ wá parí sí náà àwọn àtàwọn òkòwò ni wọ́n pèlè ẹgbẹ́. Gẹ́gẹ́ bí lébà àbí ẹni tá a fún iṣẹ́ tí ó ṣe tó wá parí tá a fún lówó wọn ni òjò. Ọlọ́ni ẹ̀sìn wọn ní ládàá iṣẹ́ tí wọ́n ti fún mi èyí ni pé tí ọmọ lọ́yọ̀ náà ti yọ náà bí ìbàdàn tí wọ́n ṣe ń forí ni ẹ láti àwọn ogun rẹ̀. so ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ tó ń di ẹ̀ ló wọ́n rá ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ lórí ìyàwó lórí ìyá àbí ti di ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn oṣù tó nínú òǹkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Thank you. بسم الله الرحمن الرحيم لينفق ساعة من ساعته ومن قدر عليه رزقه فلينفق سليم ná nínú ọ̀rọ̀ tọ́lá ìṣẹ̀fẹ̀. ọ̀rọ̀ ń gbọdọ̀ àárẹ̀ ìlú òkòkò èyí tí ọlọ́run ṣe bí ẹ̀sìn òṣò tàbí ó ń tẹ̀lé ma àgbà ìlọ ó ń ra ti ní ọ̀rọ̀ ọ̀gá tọ́lá ọ̀gá bá ti fẹ́ báyìí kí ni ìlú àbùlọ́sán ti ń dàgbà àgbà ọlọ́run ti ka ẹ̀ẹ̀kan ní àárín kìí ka ẹ̀ẹ̀kan ní bá láti ṣe ojú òkun láti ṣe ọlọ́run ní bẹ́ẹ̀ nínú ìtọ́jú kékeré ìpè òun tó jẹ́ máa gbọ́dọ̀ máa lọ òun tó ń pàtà àlejò kọ́mà. Àwọn ọlọ́pàá ní kí ní ẹ̀sìn yìí fún wa láti pè kọ́mà. Gbogbo káàrí agbára rẹ̀ ọlọ́run ló gbogbo àtọ́jọ́ yìí. So gbogbo tọ́lọ̀ bá ti ń bá fún wa ẹ̀ ń mọ̀ sí ayé agbára ṣe ni. Bẹ́ẹ̀ni àmọ̀tá òun gba àgbàkọ́ kéréjì ní sọ̀rọ̀ lẹ́yìn ìlera ọlọ́run tó ń عطوه من يذكر قل لي ينفق الخمس مما وقع الله عليه على زوجته ان يطلقها في في قال ان يؤمن صدق بدرين جزي عبد ولا نريد او وعلى ولده اذا كان الفوز لا سعه في الحكم بل له يومان ولو كان في يوم ومن نصوص لمحمد ومن أطلق عليه الرزق ما نجاء بهذه النصوص وتنزل بالنصوص وهو فقير عليه فلينفق مما آتاه الله من رزق انطلقت له هو الناس هو ولا يورك عند الله يكون لا يحدث الفقير مثل ما يحدث الغني قالوا بمنها kálàkà nípa gẹ́gẹ́ bí kọ́kan olówó nípa rárá wọn. فيجعل الله رحمته وشدته سعة وغنى ọlọ́run ọlọ́run tí ó ṣe ìjọ̀kùn àti àìlera lẹ́yìn ìlera ti lílo gbogbo náà mo ilé ní orí áádà tí wọ́n ti dúró ní àwọn èyí tá a fi ń ṣe lórí ọ̀rọ̀ ọ̀gá tó fún wa ní lálẹ́ èyí tí a ti àṣírí ọ̀rọ̀ kò fi orí ẹ̀sẹ̀ jù wá. السلام عليكم ورحمة الله وبركاته Yeah ní abájọ́ ní ìrẹ́rẹ́. السلام عليكم ورحمة السلام nípa ìmọ̀-ayélujú dúkìá lórí obìnrin nínú ilẹ̀ agbọn alákọ̀ọ́kọ́ wọn ní òṣèlú èdè dúkìá mo tún wá gbọ́ wá ìṣẹ̀yẹ́ mi tó ń kò tó lè ní bá ní dúkìá ó jẹ kó fi ti àyàn fi fi agbọ ọkọ ẹ torí pé àjẹ tí obìnrin ní ìṣàdé ọdún tó bá tó ní ìṣẹ rẹ tó bá pọ̀ ó máa ń jẹ kí ìlú àpà àti ìjọra ẹni lójú tó ọmọ àárín òbí mi èyí mo gbọ́dọ̀ ẹ̀ wá sí ẹ̀ lọ́pọ̀ tó. Well, ala kulli hal, reality ni aláǹkú ọkùnrin àti obìnrin ní ìwọ̀ láti wá ìtọ́lọ̀ ìṣẹ̀kùn ọ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀ ayé. So, ohun tí ó bá jẹ́ sí obìnrin ti fi ẹ̀ lórí. Ṣé wọ́n sọ̀rọ̀ ní agbára kò sí ní àjọ láti lẹ́nu oníṣẹ́ ìwà ìwẹ̀ àti pẹ̀lú ìwọ̀dà ìyá ìyàwó? bẹ́ẹ̀ ni ibi tí adájọ́ ti lọ pẹ̀lú ibi ẹ̀ náà ni ìyàwó ní àjọ ti lọ ní ojú sí ọkọ ẹ̀ àyàfi nǹkan bá jẹ́ ẹ̀tọ́ rẹ̀. Wípé irú bí àwọn àmì abẹ́ irú bí àyàwó fún àmì abẹ́ akọ òfin tó ń yẹlẹ̀. Òfin tó bẹ̀rẹ̀ nìkan nínú àwọn àlẹ́kọ̀ọ́ àkálà tí ń bẹ lọ́wọ́ àlẹ́ yìí. Wọ́n dúkìá tó lọ nù wọn àgbọ̀ pé dúkìá kan dúkìá rẹ̀ kan ní ìjẹ àlẹ́bí sọlọ́lá wà ní ìjọba. nígbà míì kan máa tó máa ṣe ìṣẹ́jọ́ ní máa dúkìá rẹ̀ dáná sí òun mọ̀ sí. tó ọ̀rọ̀ yìí ó wá láti ọ̀dọ̀ àwọn mọ́dálì. àwọn mọ́dálì kò kò sọ ní ọ̀rẹ́ mọ́dálì mọ́dálì àbí ìkójọ adẹ́kọ́ àlọ́kọ́ tó wá látọ̀dọ̀ àwọn traditionally àwọn náà wọ́n fẹ́ẹ́ wọn sọ àwọn olóńgbò tó ń lò pé gbogbo dúkìá ọkọ wọn láti àìdúkìá ìyàwó láti àdáyé abẹ́ ọkọ ní òfin tó ń gbọ́dọ̀ ní ìlú náà oníkùnrin ìfura ló ní àṣẹ láti ní dúkìá rẹ̀ mo tí wọ́n bá mú ìyàwó tó bá ṣe fún ọkọ rẹ̀ ọ̀gá ọ̀hánà ìgbà ń èyí tí wọ́n bá ti ọlọ́run ló fún mi ọlọ́run ló fún mi ọ̀tá rẹ̀ ọlọ́run àrùn gbogbo ọlọ́run tó ní àìsàn lórí ìpínlẹ̀ ọdún ohun àkújẹ àbẹ̀wò ọpọlọ. Wọ́n pọ̀ wọ́n pọ̀ dáadáa lọ ọ̀rọ̀ yẹn kò sí èyí ìtẹ̀kálẹ̀ ọmọ wa rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mọ̀sílẹ́sì àgbàdo tẹ̀sí fún wa nípa lọ́pọ̀pọ̀ tó wà lórí oko ẹni tí ọkọ rẹ̀ fún ìyàtí nítorí ẹ̀sọ́ pé tí ọkọ bá ti kú dúkìá tọkọ bá ti kalẹ̀ wọn ní iná fún jíjẹ mímu rẹ̀ ọkọ àmì àwọn olùdókòwò. Títí ọmọ akẹ́kẹ́ lé sí àkọ́dúgbóyè àwọn àbá àti báwọn báwọn èèyàn ṣe máa ṣe ìṣúná rẹ̀ pé wọ́n sọ pé jíjẹ mímu rẹ̀ nínú oníṣà ní ọmọ ìjọsẹ̀ ọmọ ọmọ títí tó ká sí ìkó. Bóòlù ni àárín òun ṣe ní àti pé tọ́lá tó táwọn ìdìbò yẹn ò lágbára láti ìbò fún mi irú obìnrin bẹ́ẹ̀ yóò Bíbí àti mímu òfin ló lọ ọkọ̀ bá ti Ọkùnrin ti kú àgbáàkà lórí port. Sọ mímu dúkìá ẹ̀ ogún ni lẹ́yìn bàbá bá ti ṣe ìrẹ̀lẹ́ ìlú àpò àtàwọn ọ̀gá tó mọ ọ̀gá máa lẹ́yìn náà ìlú kù ogún ni. Fúnra ìlú wọn máa lẹ́kọ́ mẹ́ta wọ́n lọ mú ní orí àtọ́rọ̀ àwọn ọ̀gá tó ti wọ́n kàlẹ̀ wọn wọn náà. Èyí tó ṣe alólùkọ́ ọ̀nà ìrọ́kùnlẹ̀ ni wọ́n kàlẹ̀ wọn wọn náà.

lórí ọkọ tí ó yẹ ọ̀pọ̀lọpọ̀ tọ́kọ̀ yìí. Ọlọ́wọ́ àná. Ọ̀pọ̀lọpọ̀ àlẹ́ ìgbìmọ̀ náà ẹlẹ́ẹ̀kejì ní pé ní ìgbà tó ń bá àṣàlà ìpè tí ọkọ bá ti ìyàwó ló lẹ́sọ̀ọ́ láti lọ tó mú. Àwọn ìlú wọn sọ wípé ọ̀rọ̀ táàbù ọkọ̀ wọn gbé rẹ̀ ìgbà tó kọ̀ wọ́n gbé ìlọ́gbé àti àwọn ọ̀dọ́ òkè.

lẹ́yìn ọ̀rọ̀ ọ̀dún náà wọ́n ní wáyé ìṣẹ̀lẹ̀ láti wọ̀ ẹ̀dá tó báyìí ló ti báyìí lọ. kò sí nǹkan kan báyìí èyí tó dáa jù náà ló kó wà ní inú ilé tí ọkọ rẹ̀ fi sí tó ti ibẹ̀ náà ló ń ṣe ètò gbogbo. bàbá ìgbà tí ìgbà ti ti gbogbo ya owó tí wọ́n san o ti tán láti tò náà ọ̀wá sẹ́yìn tí wọ́n san owó ilé yẹn máa nígbà tó ọkọ̀ yìí náà ó fi fún ìgbà yẹn bá tó wá àti wọn yára wọn lè wọn lè gbọdọ sílẹ̀ ìpè wọn kò wá lórí wọn kò wá ní irú ni wọn ní ìfẹ́ dá ìlú pé àwọn ni wọn jẹ ẹbí lọ fún ọdún nígbà tó wà lẹ́yìn tó ìyàwó rẹ pàtẹ́lá bá tó ń gbé wọn náà ló ti lọ sí láti lọ sí ìjẹta obìnrin tí wọn ọ̀sẹ̀ fún débi pé àbúláyé tó ń mọ̀ tó ń mọ̀ àkọ́jú eh, tí ò ríran ní àlejò ìdílé gómìnà yẹn ọ̀rọ̀ pé ó lọ parí oko rẹ̀ níbẹ̀. ó kò kò wọn ní wọ́n jẹ́ pé ilé ẹbí ọkọ ló ti lọ kò parí ọkọ. àwọn ọ̀sẹ̀ tí wà tó lọ pé tradition wa kò ló fà ló kọ̀ sí kò sí. àwọn àwọn ẹbí wọ́n máa fẹ́ lórí ipò lórí eh, ìyàwó tọkọ rẹ̀ kú gẹ́gẹ́ bí ohun tí ẹ̀sọ́ sí ẹ̀sọ́ owó ẹ̀bí náà ni ìfẹ́ wọn ní wọ́n fẹ́ àwọn àwọn ní ọkọ ọkọ ọmọ àwọn ẹni wọn láti wá sí nínú ilé àwọn náà kò sí yẹn mọ́ ọkọ gan ò ní ẹni tí ìmọ̀ lọ́dẹ̀ ètò ráìsì òkú tí ó ṣe lọ láìsí okó rẹ̀ ní ọlọ́run bá ló ní ó lọ́kàn wá láti ṣe so gbogbo yẹn ò sí mọ́ ọba ọ̀la. Assalamu alaikum. Ẹ jọ sáà kí àti ìyàwó bá bọ̀ra wọn, ta ló ní kọ́ tọ́jú ọkọ? Ta ni kọ́ tọ́jú ọmọ máa wà lọ́dọ̀ rẹ̀? Ó bẹ̀rẹ̀ sí pé ọkọ àti ìyàwó kan ti àwọn tàbàbà kọra wọn. Ó ti di ọmọ ọmọ ọdún mẹ́rin, bẹ̀rẹ̀ àti tó tẹ̀tẹ̀ bí ọmọ oṣù ìgbà kò sí Ìgbà tó jẹ́ pé ẹ̀fà ni ìgbà yẹn wà lọ́dọ̀ bí ìyàwó ṣe fi ọmọ olóògùn pọ́pùlà tó ń tó rẹ̀ ó wá ju ọmọ tó ń gbé lọ́rùn ó ti pé sí ìsìlẹ̀. so ó ṣàjẹ́ ẹjọ́ yẹn lọ àwọn àpáta bá wọn ọjọ́ pé àwọn ọmọ yìí ti kéré ọ̀dọ́ ìyáálé yẹn ni wọ́n mà ọ̀pọ̀ parí dáwọ́ rárá pé tó bá ti lè mú un tó ti lè fi ọmọ òun tí ò sì fọmọ olè márùn tó sì sílẹ̀ wọn kò mú un padà láti fi ọmọ yìí sí ọwọ́ ìyàwó wọ́n sábà wọn ni àdéhùn ìrà ṣe ọkọ̀ padà gba wọn fún yẹn. tó ilé ìwé ní sẹ́kọ̀ owó ta ni ó lè ọgbà ẹ̀ka mú wa tọ́jọ́ ìyá ni àbọ̀yọ̀ ọ̀dọ́ bàbá. tọ́ka ní ìtọ́ndàkáǹtẹ̀ máa padà kọ́ra wọn sílẹ̀ ní àwọn ọmọ tó jẹ́ ṣéèkì yẹn tí wọ́n sì dàgbà. nípa ẹ̀kọ́ ta ni ó wọ́n mọ́ àlọ́dọ̀ rẹ̀ ọmọ yóò ní ìgbà ọ̀rẹ́ fọ́nà pẹ̀lú ilé ọ̀rẹ́ ọ̀rẹ́ fọ́nà pẹ̀lú ilé ọ̀rẹ́ torí pé ọmọ yẹn ó sì dé ìgbà ẹ̀ sọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀jọ̀ ẹ̀kọ́ wà tó bá wá ṣẹlẹ̀ pé ẹ̀rí ń bẹ wípé pẹ̀lú ìyá rẹ̀ ọmọ rẹ̀ ò torí pé obìnrin yìí ó ń lọ fún ẹ̀mí kí ìlú tó gba ẹ̀rí tó lọ́sọ̀rọ̀ ọmọ tó ayé bá mọ lọ́wọ́ tó ń di jùlọ ọmọ bá jọ òṣèlú bẹ́ẹ̀ sì ni èyí tó ń lọ́wọ́ bìá àwọn ìṣẹ́ bá ń bọ̀ bá tó ń lọ́pọ̀ àmì ìjọba ẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ àti àti ìjọba bá tó ń lọ́pọ̀ ṣùgbọ́n ọmọkùnrin wọ́n tó ń lọ́pọ̀ lórí ẹ̀wà òṣèlú ó lè padà sọ́dọ̀ bàbá ẹ̀ lọ́dọ̀ ìyálọ́ ẹbí ọmọ wọn. ní nípa rẹ̀ ẹ̀kọ́ tó yẹ mo lè ẹgbẹ́ ìwà lọ ọlá ọ̀hánà. ìgbà tó wá jẹ́ pé ẹ̀rí kan bẹ pé èyí ní ìlú wọn tá bá lè fún wọn lọ́wọ́ ọba ẹ̀ òní tí ó ṣe. àgbà tó sọ ọmọ yẹn àlùfẹ́ ẹ̀rọ ẹlòmíì tí wọ́n sọ̀rọ̀ ọmọ náà.

ẹni àbúrò bàbá ìlú wa. Lẹ́yìn àwọn ẹgbẹ́ àbúrò ìyá gẹ́gẹ́ bí ìyó rẹ̀. Ẹ̀gbọ́n ìyó rẹ̀ gẹ́gẹ́ bí ìyó rẹ̀ ọmọ rẹ sì wípé tí obìnrin bá ń fi ojú kí ó wà ní ilé ọkọ ẹ kí ọkọ ẹ má fi ìnira kan wọn ní obìnrin tó ń ìjà tó wà níbi ọkọ ẹ kí ọkọ ẹ bẹ́ẹ̀ sì ìnira kan ó lẹ́gbọ́ àti jáde kúrò nínú ilé rẹ̀. ìlẹ́gbọ́ àti jáde báwo àyàfi kí wọ́n pe àwọn tẹ́tẹ́ wọ̀kí àti wọ̀lú ìgbéyàwó náà. mo lọ lọ wá ṣe àbójútó tó yẹ lórí ìṣúná rẹ̀. Èyí tó ti lò ó ní ìyàwó náà ní máa ń yàtìdá ó lè jẹ́ pé ọ̀pọ̀ ọgbọ́n wọ́n má jẹ́ pé ara rẹ̀ kàkà mú mọ́ mo káàdì àkójọ náà ló gbà jù. Sọ ìlú mi ta ló ń lò ó kó jáde lásán. Wọ́n á dáṣẹ́ wà ní pé nígbà tó wá kó jáde máa ń láti lọ àmọ́ wá wo ìlú káàdì. Àtùkò yìí àtúnṣe nígbà wọn máa ń ní máa lè ra. Nígbà tó wá wà ní orí rẹ̀, ibi ń tẹ̀lé ní mo yọ ní pọ́blẹ́mù fáwọn tí mo lè ra ọkọ̀ ìkọ̀rọ̀ náà torí pé obìnrin tó kọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn kà á jùlọ tó bá ti lè kí wọ́n lè dá ìlú ọkọ yẹn ò lè dá padà ó yàtọ̀ sí ìtọ́kọ tí ọkọ lè dá padà rẹ̀ torí pé tí ọkọ lè dá padà ọwọ́ ìwé ìdájọ́ ìyàwó rẹ̀ lẹ́sìn ọkùnrin bí bí ìdájọ́ pé ìyàwó rẹ̀ lẹ́sìn lọ́wọ́ àti òbí ìwé tó ń jẹ́ pé kò lè jáde ẹgbẹ́ ha ọgbà wa rẹ̀. tó yọ àwọn òṣèlú tí yóò bóyá ọpọlọ rẹ̀ á padà lọ́lẹ̀ yọ àbáhádára ọlọ́run yóò pè ní ìlú ìdá ọlọ́run. Asalaamu ọba tí àwọn ń fẹ́ra wọn bọ̀ wọ́n jọ ń gbélé ẹ̀nà bọ̀bọ̀ sí ìgbélé wọ́n ti ọba tí ní òun ṣe máa ń tọ́jú ọmọ gbèsè sí kópẹ̀rẹ́sì kájọ ọmọ tọ́jú ọmọ bọ̀ kò rí ìyàwó tí ìyàwó jáde ìyàwó náà lọ́dọ̀ ní òun náà fẹ́ jáde bọ̀ kò sí ìfẹ́ láàrin wọn kò dẹ̀ sí ẹ̀rẹ́pọ̀ láìpẹ́ ọ̀rọ̀ ọmọ nìkan lájọ máa ń sọ kí ni ìdájọ́ fún ẹnu àwọn ilé ìgbòho òbí islam àgbà tí ìgbé tí wọn àgbọdọ àti ọgbà nípa ìyàwó àkọ́kọ́ wọn ju dandan ní kenya lọ́wọ́ sì kenya sọ pé òkú jẹ́ àdánù wọn ìlú gbọdọ̀ mọ ọgbẹ́ mọ́ gbogbo gbogbo rẹ̀ ọ̀pọ̀ àbájẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ nílẹ̀ láàrin wọn ní òkú gbọdọ̀ mọ ọgbẹ́ mọ́ àpapọ̀.

So, mutum da zai tuku ne da tsofi nan da so da kake da wani fanni da gaba da kawo ni ba ko ba da so da yawa ko ruwa da ka ka ne ko ko ni ko ni da lo ko ko da ba ne ko ko ko ko da yi ni da ne ni da ni ba da ba ni a ce ko ba ko ni ko da ba ni ma ko ba ki ko ko ko ma ẹnìkan tí ò ní àdáká pẹ̀lú ẹ̀dùn ẹ̀sìn pẹ̀lú ẹ̀yìn ìlú. So ó lẹ́jọ̀ fẹ́ pé ìgbà ọlọ́wà láàrin ara wọn. So a ò bára jọ bí torí àwọn ọmọ wa orílẹ̀-èdè Islam. Ẹ̀kọ́. Ẹ̀kọ́. Àwọn ọmọ mi fún wa à ń jọ ń gbé papọ̀ tó ń pọ̀ à ń pèsè àpọ̀ ìjà kékeré wá ṣẹlẹ̀ ọkùnrin máa ń tó ti fún mi mò ń ràn ló ti fún mi mọ lọ àbí àwọn ayé wọn náà ti ṣe ọkọ̀ báyìí pọ̀ ní ọ̀dẹ̀ sì ń gbé kí á ti kọ́ra wọn ti kọ́ra wọn lẹ́yìn àbí adé tó ti wà láàrin wọn. Ìwé ìrànlá fún ìgbà tó bẹ́ẹ̀ pé ó ti fún mi. Àwọn ènìyàn ti tẹ́lẹ̀ padà fún mi tó ti fẹ́ ni àbí tó bá tọ́ lórí ká àtàwọn òbí mi ọkọ òbí olóòtú fún ọkọ wọn ní bọ́lá ti tún ọkọ wọlé lọ́dọ̀ òbí lọ àti bá gbé mi padà sí ọ̀dà àwọn òbí mi wọ́n sì jọ ń gbé kà. Ìrẹ́lẹ́ ilé wa ní ọ̀rọ̀ kérékéré tí mi ò bá lọ bára wọn ṣe gbogbo ọ̀rọ̀ ìyàwó àtọ̀kọ ohun orí kẹ̀kẹ́ yẹn. Ṣé máa ń sọ lórí kẹ̀kẹ́? Òyìnbá bí òṣìṣẹ́ wọ. Mo ní ilé kérékéré náà ń fi ìwà lọ́dún ìyẹn ẹni kíkọ́ rẹ̀ ó ní àìkáàrà èyí tí ó ní àwọn ọ́fíráǹsì tó lè jẹ́ kíkọ́ rẹ̀ kọ́dà pé mo sọ pé mo kọ́ rẹ̀ ó ní àwọn ọ́fíráǹsì tàbí ó ní ìdájọ́ pé mo kọ́ sílẹ̀ ṣé ní àwọn ọ́fíráǹsì ní ìtumọ̀ rẹ̀ tàbí ìdájọ́ rẹ̀ kíkọ́ rẹ̀ mẹ́ta ni lọ́dọ̀ àwọn àbọ̀ òṣìṣẹ́ àwọn ọ́fíráǹsì ní ìwádìí tó kúrú lé tí wọ́n fi ẹ̀mí mú òfò. Tó àwọn ọmọ ọmọ ọ̀rọ̀ tí Yorùbá lọ ń fara lọ pẹ̀lú àwọn Nàìjíríà lọ́wọ́. Ó burú lójú pé kò ní kí kàn rẹ̀ àwọn ẹ̀sìn mà. Bẹ́ẹ̀ nígbà tí lọ́wọ́ bá ti pé àìmọ̀ kan lọ́wọ́ bá nǹkan tó ti lẹ́sẹ̀ ó ojú tó bá ti wá náà ọ̀rẹ́ rẹ̀ ló gbúdọ̀ sí àwọn ọ̀ṣọ́ àti ìgbà rẹ̀ ó ti tú mi ò ṣe ìtura rẹ̀ ní kankan mọ́ ìtura rẹ̀ ní lẹ́yìn mọ́ lọ́wọ́ tó ń bẹ̀rẹ̀ lọ́pàá wá jẹ́ ìtọ́gbọ́n mi tí wọ́n kọ́kọ́ wò bí ẹ ìpè ìtọ́gbọ́n mi ọ̀gbọ́n mi. àwọn olóòwò àwọn ẹgbẹ́ wọ́n pé ó ti tu ọ̀rọ̀ ìmọ̀ tí ìtọ́gbọ́n yóò tó ń kọ́ lẹ̀ àbí tí ìtọ́gbọ́n ń pé nínú ọ̀nà àìpáàdì rẹ̀ èyí tó jẹ́ ètò ń bẹ èyí tó ti fẹ́ ní ìtumọ̀ káàmà kí ni tó gbàlérò látọ̀rọ̀ ọ̀kan tó sọ̀rọ̀ tó tó bá ní tó gbàlérò pé òun kọ̀ rẹ̀ àti rí ìjọba mú tó tùmọ̀ sílẹ̀ kò sí ìkàkà láàrin wọn tó tí ó ń yẹ kó tó kọjá tó fi ẹ̀yìnkà lọ. àmọ́ pé ó ti tún ní ìṣèlú tí wọ́n ti wà bẹ́ẹ̀ so nígbà tó ti kọ́lé rẹ̀ so wọ́n tíráàtì yẹn gbúdọ̀ pé ó kọ́lé. tọ́ọ̀bá tọ́ọ̀bá bí wọ́n dábìí padà sí ilé àwọn òbí rẹ̀ kì í ṣe wà èrò kọ́tọ̀ padà èdè tí ó ti ká padà lọ kọ́tọ̀ padà tọ́ọ̀bá àwọn òbí rẹ̀ èyí la tó fẹ́rẹ̀ pé kò mo náà lè fi tó lè wọ́n wá parí ẹ̀ẹ́dà rẹ̀ wọ́n wá jẹ́jẹ́ láti ilé láti ní ọkọ̀ ní. eléyìí ní flag náà bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n máa ń ṣe ní àsìkò yìí nípa àwọn ẹ̀mí sẹ́yìn àwọn àwọn orílẹ̀ èkó tó lágbára wọn. wọ́n máa wáyé wọ́n máa ní wọ́n ti pa ọlọ́wọ́ wọn. ìwé ọ̀rọ̀ yìí wọ́n ti máa gbé wọn sí ìwé ọ̀rọ̀ ṣe ìrẹ́lẹ̀ àwọn ṣe wọ́n lè fi ọkọ̀ láyà الله لا تدعى عليه الله أعلم نعم tí ọmọ bá tó bá búra wípé òṣèlú lọ́yàwó ẹ̀ tí ó sì dárúkọ àsìkò wípé tí òṣèlú fún ọmọ. Òjò ìkọ̀ tó ń bá àtúnwò tó ìgbàdájọ́ tó dà ní oṣù rẹ̀. Oṣù rẹ̀ ní ẹ̀yìn la máa lówó dà. Bàbá wa ó dé lóṣù rẹ̀ rẹ̀ tí ọba tó ń rẹ̀ ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ̀ nínú ọkọ̀ àtìyàwó. wọ́n á bèrè kí ni wọ́n gbà lórí ẹ̀rọ ìlú fún ọ gbé kí ni ìyàwó rẹ̀ lọ á ní ìkànnì fún ọ lọ́dà lọ́dẹ̀ ní kó o sọ ọ. ó ní tu ọ̀sẹ̀ súnmọ́ ìyàwó àbí ọkọ̀ kí máa ń gbé oṣù mẹ́rin ọkọ̀ ìkọ̀jẹ́ àdá ìkọ̀jẹ́ àdá Wàhálà ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ẹjọ́ ta níbi pásítọ̀, pásítọ̀ ní tó lọ́sùn ọ̀la. Mo fẹ́ explanation ní òye, wọ́n lè dígbà ìwọ̀lá ìmọ̀tọ̀ láti. واللاتي يئسن من المسيح واللاتي يئسن من المسيح اوكي عم احتاج تقول والله انسانك ولا هويه عشان تجي والله اه التي يمرد بذكره أو هؤلاء علوم اللائي اللائي أو الذي في رد الجبال بصورة التي والتي والتي والتي هؤلاء والممثلون رادوا والداني لمحمد هؤلاء جمعوا ذكر الداني ومن محمد في هؤلاء دين الله اعلم الله خيرا فالحمد طيب، لله بتاشي الرب سبحانه وتعالى نعم طيب الحمد لله Thank you.